بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحمل عقلة من لساني يفقه قولي أما بعد فرجعني أتو آه، جمادى الأولى نولو أشكي الوابقة نولو أبوابقة yàtọ̀dẹ́dẹ́ ipa ó ṣe lè wo oṣù kẹta nínú ogún yọ ọdún 1436 may 2014 karatu ayé fi alkur'an alkarim a débi sọ́rọ̀tù sábà ikọ́ alẹ́ àṣálẹ̀ fojì àyà ìfẹ́ ọgbọ̀ méjì gbogbo aláhọ̀ akáwà kàkiri ní wọ́n yóò máa ṣúrù hún jẹ̀mí a náà ẹgbẹ́ أعوذ بالله من الشيطان الرجيم Allah tabaraka wa ta'ala yanayi wa yau ma ya shuruhun ọjọ́ kuma ya kuma daji kwana jami'a ọgbọ́dúnma ohun ma kó daji kwana abun ya ma kuma daji kwana ya ni alkafirin walmushirikin walhusor walbughor walmurtadin walmustakbirin ọgbọ́dúnwa mẹ́nà àdúrí àmàhùjí ní àmàṣẹbọ àmàṣúdì tọ̀ṣẹ́ ọmọ mọ́ kó dájú pa ní ọjọ́ náà tọ̀ sákàláwọ̀ tàbárakà wata ala ìhàn yá túmọ̀ ìnini alárùwúsìn kàláì ọgbà àmúṣọ nàpá kó ohun ọjọ́ akọ̀làgídẹ́ ìwọ̀n mna anya ka anya ko la grege nu amela ko aka yaqulu lil malaika yaqulu lil malaika he allah wa ta'ala ko la ngi ya ta malaiku ne ne ini a ha'ulai ai da ya be gidai ha iyakum amai kanu ya abudu o mashara da mata na yi ai da ya abudu da ya mai mashara ta na yi to dai ba kuma dai ne macha kata na gini amela ku na mara ra mele kamela ku e chamo mu no blo jo edo mu tu mara ra mela ku ami beautiful angel tede amu mara ra mai to abanele sakɔju atoma yi nini kati ne amɛ na abo idza ne amɛ la ɛkɔ ya kali ma ɛwɔ tunu ma kuma do na. alagide alawo ni kaka ni gudu mɛ ni suratul furqan ko bi aka biri ni a antum adulaltum ibadi hawla ya hum dalu sabi ma ta mɛ la nini kati ni amɛ kama do gide la amɛ kama la ma yi ɛliku tɔgɔlɛ lɛ ɔjɔ awon ta ne bi isa nini ɛyà kini a anta kuta li nasi sɛki zuni wa umiya ila hayi ni tinayi ni. ila haili min la, we ka mu daga kuma goyu we bayi we kuma mbe joyi amma ka subhanaka ma yakunu li an aqula ma laysa li bihaqq ojo e fe yulu bi sewe ite tu mu mi yulu ko ku pola no le ma we do da kuma ka Uka ka no ulu ma abu mi u ti ka de ka mi ma ani ko ko mi mi ma ogene lenga mela ikunga malugo anya anya ngoboli matami ni to ina mani mi kamo ne jilara da matin dona ogene sheikh abdul qadir jilani mani mi lele bai buja ne iraq ni shi amena libon ma paru karu ja ne lei ibuku ma ta libon le ma duma mi qadariya qadariya abu tarika qadariya ni bai ne unu gungu mani mi lele kuma kamo ne aka kini un chene to ba ma ke bo qadariya tin dona ba onígbònìgbòrò ṣe máàlìmì súnà máàlìmì sálàkù ṣe yìí máàlìmì ẹ̀fẹ́ ohun mímọ̀ ohun sábà pípọ̀ láìpọ̀ ọgẹ́lẹ́dù mọ̀mọ̀dán wọn àmàkàmù ní àyèmí akẹ́ ọgẹ́lẹ́ ìrẹ́ àmà tá alẹ́ tààrà ọjọ́ àdúrà ọjọ́ náà kíkẹ́ rẹ̀ máàlì àbúgẹ́lẹ́ ìtù ẹ̀ máa ṣe màgà yi wẹ́ kọrọ ni malami don ma kuma da bil malam sayyid ahmad rufai to malamin dun noshi ujana egypt ujana arab amune domo kemimi to na ma domo arab ma domo ma domo to kwayo ngun ma ci shan ma do ati na ni do wata mariya sen na bakar ba shiri kuma malamin da riyada ni malamin mun da ma do ati ni a ah, a ah, shabiliyu ma do ina nudun ta da shabiliwa daga hmm? eh, eh, da can ki amma don eh, mukaddamatu iziya shan kan ina abjaba kwan da first stage hudu nga liyan mu to mali miile amune bemo ma na tuniti ki ni to na gugwa kere bal ka yo ba yoyin amune yo ma do ma tuniti koda to yo na o ja bi mu wa akini bogide we ma ti we shazili we ma ti yo ne ne ke ka wa ba yoyin tagumaduwadu ne kuma ce ma ci ga nabi gawa ta kuma da bikin sen na bakar ta ma cin sen na umar ta ma sen na usman ta ma aliyu kwanu su haɗu ki babba shi ko kuma cin sa jiri ta oge ne lele malami mu ne a kiri shehu ahmed tijani to ina na shi ne ce kuma ma ya ta ma ifati awa na meta ti uka jani du sheikh muhammad ke jumu da kwata maria afaka ta maria alkuman ta maria ali ta maria agonu ne to gele le gugu abi ni ni ma ana mali ni ni ni ni ni mo na ti ta mali le ka mo na ti wa allah tabaraka wa taala ni shemti ojo na eh iyo ojo na gbogbo akẹrẹ bíi Ah, amado ah, ami ahali sunna ina be bo kidomo na mane gagagagagaga ma bo aji ko mun ne mu ma su kolon chaka jimali li sunna loti ya karatu wala kaba ma ma ban kiri ko kama bo ko ale ni ke ngode da nile ya e ami li sunna o ya le pa ko chaka hi e maito tun ki malami yi malami ke de ka ma ki ke de hele engele be ke chiyo to adi ni dabana ma min ahad illa wa yu'khadhu min qawlihi wa yurad du ko ne ile ti ba wala un ni ku ma gba ya nu bo ki ya ka ku ma anwo te he mo ru da ma ti ta yigire abi to de to du ku le ti ma da ti ko sunna ali sallallahu alaihi wasallam وتنال أن في كتاب التوحيد المال محمد بن عبد الوهاب رحمه الله ينهي بعد يكيا قولا كاتنه شيء قولا مال ما شكا يوم تيه تيه بينك مدون الليبو تيه مدون عتنه أمي مال من الشوجو من بعد يقول لهم ينهي عارف على مال بكمون عارف قوجو كاين شاكوجي معروكان نعم مال ملين ẹ̀hùn kìkì ààrẹ máa fún máa rí kọjú kájí àgíní ọ̀la máa dúkù máa kà máa tàbí ẹ̀hùn tí ẹ̀yọ̀ tí ẹ̀bẹ̀ lẹ́kùn máa kà fún yìí ká lẹ́gbàá tó máa a bá wọ́n máa lè ní ilé lẹ́gbàá màmúdù wá sí ní ìtúwẹ́ sí ìmí abájọ ilẹ̀ àníbi ìsá dìfẹ́ǹdì ọláwọn àjá ya olùgbùdú yìí ọgẹ́lẹ̀ máa lè mìíràn dìfẹ́ǹdì ọláwọn abámẹ́lá ẹ̀kú dìfẹ́ǹdì ọlẹ́mà yìí kọlu ṣubù ha nẹta báyìí ni ẹfẹ́ olókìmù dé wẹ̀kẹ̀ ṣọjọ́ à ń tà ní yù náà mi lẹ́ ọwà máa oyi ilé ma bá àmà àlìjẹ inú lẹ́wọ̀n mà dọ̀gẹ̀ ilé ma ṣàmà àlìjẹ inú lẹ́wọ̀n mà dọ̀gẹ̀ ṣàrùn ẹ̀ ẹ̀dúgbò tó tí ó jẹ́ làmúnẹ̀ ṣàlìjẹ wà sí àwọn tèyí ni abájọ yìí oyi ilé àmúnẹ̀ bá àmà jẹ dìgẹ́ sí àwọn àmà àlìjẹ inú yọ̀yọ̀ tó àmà àlìjẹ inú táàkì ilẹ̀ ẹjẹ́ náà kàwọn يعوذون برجال من الجن وحقا أو أقولوا يمي mẹ́mọ́dà dú amẹ́fóòwò mẹ́kò jalè mẹ́mọ́dà dú tẹ́ ẹ̀nà bá ní máa ṣe òyìí àní ẹ̀nà bá ní máa ṣe òyìí wà ní ọjọ́ ṣàkàyẹ àwọn akọ̀ ẹnẹ́kì àti àmì ìgbéwò àmàámú àkọ́ yílẹ̀ bá àlẹ́ nílẹ̀ òyà ọkọ̀ àgbà wù òun ma tí wọ́n ṣe ohun lóge ọ̀nà yìí máa fìwé àjẹ mọ́dà tí wọ́n yẹn nìwẹ́ pàtà lórí òkúta lẹ́gbọ́n mọ́ ìmọ̀ òkúta ilé lẹ́bi òkúta lẹ́gbọ́lẹ̀ òyà wù yìí wù ṣàkàtì ọdọ́ mẹ́rin wá ẹjọ́ gbákìdá tako náà yá dẹ̀rẹ̀ pọ̀dà lẹ́bà ṣe ní kí ìpìlẹ̀ kùtẹ́lẹ́lẹ́ ẹ̀hùn tí ẹwọ́n gẹ́lẹ́ ẹ̀kùn máa kú máa ti ògbògbò wúlò rọ́dà fẹ́ àkó máa ti ní jẹ ekpilileke abụta negemudo ọga aka negemudo ọnaeze na ịka negemudo akanya aka ama aka dogwerele mume enke ede ka bụwuyo ma katane ka me akene duka eji gbogbo amele abe ya ji ele ji ji ji ma me do ki gbogbo me ya ge ore ni ya dubo to da e ala mun mi gaskiya gun amma aljanna ta ma ju kula to fama wa ke mamdan imam da dimanu ya shi bolo ye on allah en inna ma sulqanuhu ala alladhina yatawallawna yini abuka me jili pa mi be wa le na to fama o jima ba tabuki mu bi shiyama to da ala bugala kini en ku e mayi e ayu en en ke mayi ya e e yen bugala tu ama pita ere udana abu e mali e ile kuma wa ma ya ni gede edi ibo yi ma ka e ne de ko ma ti kulu ka ma mo ni we ka ti ma ya so ya ma ya so ma la le aba ma ma ni ma ya me ma mo du ya te en ma jini da e, wa e, e, ma ma do ma le ne ke ha ina kwa kwa atola bi kwa ha ina

balẹ̀ balẹ̀ bẹ̀rẹ̀ yíya ẹ̀mọ́dàbí ìmọ̀dàbí olè oyè olùlẹ́lẹ́bà kẹ́kà ní agbọ́ọ̀dù àti ilé ìgbéwò mọ́dẹ̀bẹ̀ inna ma turu tọ́lùhù alẹ́bẹ̀bí na ẹ̀tẹ̀wọ̀ lẹ́wọ̀n aláwọ̀ yẹ́ na abẹ́ ka mẹ́mọ́ ẹ̀kẹ́ agun náà náà lẹ́bà abúlẹ̀ ní ọlá mú yẹ ojile amụneba ma mụ ga-echa ma mụ dum amụ amalijenu tabali ẹn e ka mmela ẹkụ e kade abụghị ụlọ anya dịcha na lahakawa ebe kwali yau yau ma ọjọ eleki daya mmekuba agụkwụ ọka mee ihe a nụkwanyu leba abin nafa ka ya chukwu nwa keji wala dọrọ ihe ahụ na ka ya ji adụkere benedu ọ na-enwekwa ụmụ ụja ekpe nwụdekwa ile niile

ẹ̀má àkúnijẹ ẹ̀là inú àwọn ẹ̀yọ́kàwọ́ kẹ́yìn orí ọ̀nà ga tájí òṣèlú ẹkù máa yá ṣe mú ẹ alìjíkìtì gbẹ̀gẹ̀ ìjàlẹ̀ yìí ẹ̀wọ́n máa dìbò yẹn so that is why jẹ̀lé ẹni ẹdún máa kàjá àlà sí òun arúlé ẹni làrúlé mu ló ṣe ọgbẹ́ والشات القرناء وكلوكي نيباغو يده وكلوكي ما نيباغو يده يباغو ما رو يو يلا ويا رايلو ماما دو داني وين رايلو يلا تو ونقول للذين ظلموا تاكي ابوكما بوكما ما تنا لاستا ما كما كني ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون مجازا باونا ما انشئكم من يدو لي مكو وإذا تتلى عليهم آياتنا تتلى عليهم آياتنا شنكم ما ما يا ما ما قالوا ما له ما هذا إن ولدي إلا رجل ولا كلاك عليه يريد أن يصدكم ولا كلاك نيمم كوريدا أما كان يعبد آباؤكم يتني بونا يومين تركم ويرا عليه كما تمت تاركم وقالوا تكا ما لبث ما وقع ما هذا يا تنغون نيني ايني إلا إفكن أوليمي مفترى أم يعجب الكلوين أوليمي يكم عجب الكلوين أبقى أوليمي يكم أفوج لي وقال الذين كفروا تكا ما كافري معك للحق موجشا لما جاءهم بقوا بجا وهما من القرآن قال ما يدين الإسلام أين إن هذا قرآن إيكا نبي أبعين aaụ uiaụị na-ebu a a uuu ama aa aaa ma ateihụ ku ataba daanga ma furu uka uka kwe ha mo daga na ataba daanga ma yadu na ha ta ma ko te kuma du mo yokubi ndale yengu je ko bayi ga je ma mo lame yenwe na le bebe ba ma wa ma ataina wa ma arsalna ilayhim qablaka do gbanwe taka kuwe ba ataba kunu shedu min nazire ne ga witiba ataba kuci akare ba mo tan ìbódú ni oníṣẹ́ kìtẹ̀ dá wa oníṣẹ́ lẹ́ ya kìrìkì mati ni wọ́n gbìyànjú ọ̀rọ̀ ọjọ́ padà wọ́n mú oníṣẹ́ wọn ẹ̀dá ńlá ma àmọ́ agbóyà ní makaba èyí tó sábà wà ọgẹ́lẹ́ mọ̀ padà láyé ládùn àgé ni ìláyé màbá ìtètè tẹ́ fi gbélé rẹ̀ àmọ́ ogó òkò ogó òkò ogó òkò ogó òkò màbá yìí ní wọ́n lé yasin wal qur'an al hakim innaka lamin al mursalin ala siratin mustaqim tanzil al aziz ar rahim ehe litunzira qauman ma unzira akharun min qabl Allah ta'ala ni qur'ani ka dawa ba egi sita ka do ja gini kedu tufeti ngamo jaka in subuya da makka abubakar gidanka ya yadi qur'ani shi wa'azi ba da shi feti ma ma unzira abahu min qabl àmọ́ rá ma fi gbélé ìbìlìbá pátábà àjàmàwájì mọ̀sán eboro àmàjá boro ọ̀rọ̀ ọgọ́mà àjọ ọlọ́yọ́ tí boro ma boro gbogbo yìí mà ní ṣùgbọ́n ní oníṣẹ́ tábà ó yìí mà challenge is going to be an unprecedented challenge challenge e torí ẹ bókùmà tẹ̀tẹ̀ gbọ́rọ̀ ọjọ́ tá nẹ̀tàkù àánọ̀dọ̀ ló ń máa ọ̀làdú kẹ̀kẹ̀kà náà yá kàwá ẹ̀wọ̀n ṣe ti dì màmì màtítà kọlu yí ibi ogun mẹ́tàkà mọ̀mọ́ àgbà ni màtítà kọlu yí ọ̀lù dì mẹ́tàkà mọ̀mọ́ àgbà ni màtítà kọlu yí ìṣẹ̀bọ̀ mẹ́tàkà mọ̀mọ́ àgbà ni màtítà kọlu yí àjẹnu gbogbo ẹ̀ta pé yéjú èdè màtítà kà tákà mọ̀mọ́ àgbà ni wọ́n sọ̀ lè tọ ẹ̀wọ̀n ní ayẹ̀ àmọ́ àyè ibẹ̀ ìgbìnrin ẹ̀ amma ta ba goma mata koro koro uni ware yala mai aja'ala al-alihata ilahan wahida ibolo ibolo ndili koma haka hmm inna hadha la shay'un ujab turuki dunga ya kuma ta ba buwa jogala ma dama kamar ni ma sami'ina bi hadha fil millati al-akhirah mama mama mata ba bolo gike ne mama mama wala bi ama ba di de mun de duka be ya de yo ama nso te ye mi ama ara re ona ye mi ama ama ama te ye yo e. ene da lu eku ama da ama ti saba go ma da enwe me ye mi ke aka ba ye ka mun ma bon ise bo isu ni ya ko ma ji ma ti ta ama ti ta ka ma ta ma ma bo

fọ́hùn ìlú tọ́gẹ́lẹ̀ lẹ́nà aláwọ̀ aka ìmìrì nínú wọ máa àṣíyí náà min kútùbìn yẹ̀dẹ̀ kùtùnà a ti taba da takada an makama kamata ko shaku bini wa ma arsalna ilayhi qablaka min nabi a kunu shadu akarabu abuma da abeki wado banga ma ma luma luma ibele ibele ibele amangu dolo yori mimi mm wa ma balagu min ishara ma atainahu ma balagu min ishara ma atainahu egwe nguma kai tafsiri mi gidei mai ni hi ukwe jume wa min ishara ai ushro ushra ma atainahu min an-ni'am me shara ma a tai na hu minan ni'ami ora ka si na be le kuma lugu igbele igbele igbele igbele ba ma ora le pe iju me wa ba iju ka ma mari abe gire ba ma lu mi we kuma do lo yo re mi aba yo yi ma bala hu mi ishara ma a na hu ma ni ni ju pe ka pe iju pe be kuma do lo yo re mi le wudu yi ora ka si na be le ama ni ni ju pe nka chen kuma mi be le pe iju wa no alikum fakaza rusuli taki jeuma unga mai ma do lojori mi fa kayfa kana nakir abi anya deta ola mi kuma nakir ola mi kuma kokun yi iko mi ha abi anya de umata to abdullah ibn abbas in tafsiri ka kola ko ba jujuji ke ga inda di tafsir ibn kathir on ke nya mo ti ka kinihi وما بلغوا معشار ما آتيناهم أي من القوة في الدنيا eju pẹpẹ ka ko eju pẹ ibe kele wudu yi ọgẹnẹ ọkpahi kọjọ dumuma tura alahu yẹni kanu aṣẹda e mi nuhun kowa abe igbele lẹma nukpahi ta abe gidẹ ile tọtura alẹ eyi tẹ siri ni zamẹ ukpahi ka bele ne le amma mara na ne ukpahi bele ne ma mara na ukpahi abole ne to la mi gila o ketin ci fa kada bu rusuli fa kayfa kana nakir o la mi yeduri na qul bi kul ka ne kuna ce bi wahida mɛni tugu mɛ gbɔ ɔla nisu ɔla ɔla ɔla nana taba le ka tsi just one way kɔlɛ hɛɔka ɛŋɔ hɛɔka ŋun na adutu mɛ vete gbɛn lɛ ya dɛ azɛku molila mɛ kó dago ŋɔdzɔ nati ni kun bɛ kó dago ŋɔdzɔ bi maana ya'muruhum rasulu subahana rasulu sallallahu alayhi wa sallam bil istiqama anibi ado da wọn ma kuma kó dago ŋɔdzɔ kuma ye mi gbagba gbagba gbagba yɛ ɔda kete kun wa ne kun ka do ŋa mɛ dɛ mo. mẹ́dàgùn ọjọ́ mẹ́sìnà gbọ́dúkù ya kìmínẹ́nẹ́ méjì mẹ́jì ìgbèjì mẹ́kúnmẹ́ kó jíde fún mẹ́dàgùn ọjọ́ wà fúrọ́ọ̀dà ìyá tàkàtẹ́ nẹ́nẹ́nẹ́ dáàbò gbókété ẹ̀ dáàbò nẹ́nẹ́ ọ̀mọ́lá ẹ̀wọ̀n dàgùn ọjọ́ kọ́ àwọn máa nẹ́nẹ́ ọ̀mọ́lá èmi thumma ubiele men me, me, iba me yin e o sido me ya kwe se o kume kwibe yin yo e un kume nya ma e ibe pe me se ka kini ma bi sahibikum o nu kume gede ki asu me wa di min na ina je nu gide ko ngadi ha yin isi na ko na ko le na ati ìdánukọ ẹjú yóò lè tàmúnà ní gbogbo dábẹ́ náà jí ní ọlá máa yùn lẹ́ni because ike ya ti ike ojú ẹ̀ ya ti ní ma machine pàmò ya ma ọkọ ṣé máa ń hó ọkọ kẹ máa ń tó kù fún tá machine ọ pàmò nìyà ya gbọ̀kọ̀ bẹ́ ẹnkẹ́dẹ́ ọ̀kẹ́ ẹlẹ́gùn gọ́sà máa lè gìdẹ́ yìí ẹnẹ́dúgì nà láàbíà jẹun bá ọkọ̀ bàbá yàtọ̀ gùn ẹnẹ́dúgì nà láàbíà ẹ̀ àwòkù yìí yàtọ̀ lẹ́nẹ́ gìdẹ́ máa nà bọ̀kọ̀ bọ́ ìtò máa yóò kù yàtọ̀ lọ́kí mú yàtì wọ́n yóò adúrú kù ṣọ́gálẹ̀ ìdẹ́ máa bẹ sọ ṣíbíkún mìjìnà onùkú mẹ́wàá imú ṣòun ọ̀gá dẹ́kọ̀ òun inhuwa àbẹ̀kí sàálẹ̀ ní ilá nàzírù ehe ohun ṣe aṣùgbéjìn ìṣe yìí bẹ́yìn àyẹ̀dẹ́ yìí dọ́gba azabin taka azaba kí wá ṣẹ̀dín azaba yẹ̀ wọ́n náà قل ما سألتكم من أجل فهو لكم إن أجل في حديث البخاري ما إني بكالب صلى الله عليه وسلم عشان واجي أبا بايبا ما دوبل شاون كوي باك ما شان واجي كان قدو كدالا لمحمد الأمين الأمين الأمين ما يا يوم amúnà ẹ̀yà ayọ̀ ẹ̀bàkẹ́ ohun tó ẹ̀ ohun bá ayọ̀ ẹ̀ ẹlẹ́ àjọ ọlẹ́ta pàbá àmọ́ pàbá kọlọ ẹ̀tẹ́ abá níbi ìtọ́lọ́lá alẹ́sẹ́làmà abó ohun máa tẹ ohun múnẹ́ ohun lẹ́ ẹmúgbó ohun múnẹ́ ìwọ̀ ẹ̀gbà ẹ̀mú máyà ọyọ́ lókè dáàgbà ẹ̀hún lọ́wọ́ àti ẹ̀rẹ̀ mẹ̀rin kẹ̀sì nù àrí ọgbẹ́ òkùnkùn ẹ̀ òkè òkè òkè rí àrí ńdàrí ńdàmẹ̀rì àmọ́ ọkọ àbẹ̀kí gold àmọ́ gẹ́lẹ́ máa ń ya múlẹ̀ yàmúlẹ̀ tí màá méhun tàbá nì. àwọn màá méhun kò máa yọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ìyá tí wàá a ya kóòmì ya alamaka ya kúrẹ́ì ya ọlọ́pẹ́ ya abi ma do ba kuta ka mai na kola ke mai ne ka da gujuwa kola yo am de gini yan be ko mai Muhammad don mai eh di Muhammad ma ju don do muhammadu ma ju don okay be do do ba no mai bara ba kuta ka ma ye no wo jo ba ko ungunu ga ne bi sallallahu alaihi wasallam da ga te ye ra'aytum law akhbartukum anna al-aduwa yana aideha shen chine shimulu ka ya ba yo ka gini amene o ya me yusbihakum ma anya takwa kwa kare kuma wudu aw yumsiyakum abakini egbane ma nya ku jabu mema amma kuntum tusaddiquni me diga siyami ka bula dawo ji sen ku kama akini amene ola me ko kame pa ma nuja yi ma anya ku ja dawo wudu ola le kame gba wa ye to de ngama ma gba nike ku ka kuma da neha me gba wa ye de ngama ma gba nike يتو عند جل وعلا كابا جوتان فإني نذير لكم بين يدي عذاب شديد آية كده أنا بيتا na òun bá òun ẹsẹ asùgbé tí òun ẹsẹ yìí wọn á tẹlẹ pàmẹtìrì àkínní azaba ìwọ gbìtì gbìtì gbìtì gbìtì gbìtì ẹẹdọgba anyáwó akẹ ayákẹrẹ bá mẹ tó dáa lẹlẹ ẹnẹ tí ẹ mú diẹ lẹkọọ ní ọkà

فأنزل الله تك الله تبارك وتعالى تهن سورة سورة المسجد جروه تبت يدا أبي لهب وتب إنك ما بان يوجب يوجب كوجي إن قلوا عليه تجي كنون عليكم سو أمي حديث لا لونا جليا ليا ليا إيشوا أما يكده بخاري إنه أبغى كني كلامه نعم أبغى يكده وارو إيشوا إيشوا kul ma sa'altukum anibi ka ma gini ubi mebin min ajari turku mero na domin ma sa'altukum min ajarin fa huwa lakum ubi mebi turku mero na domin o turku kolo dokumenti amenewu mai in ajariya illa allah rọmi mi gbẹnẹkùnà tí ní tuntun mọ́jọ́ wọ́n hùwà alákùnrin ṣe ń ṣe bíi eyo ala ọ̀hún àtẹ̀dá náà lẹ́ olókùn ẹ̀ṣẹ̀ islam mi ọjọọ ọdún mi ìyẹ́kù rífù yàárí bọ́m abọ̀lì mímá ẹnkọjú àdúrí bọ́m àdúrí póló abọ̀lì mímá kì á jẹ́ wọ́n lè nílò bilhapọ̀ ti bẹ̀kíá èmi gbalẹ̀ yóò tẹ́kẹ̀lẹ̀ rẹ̀ dójúun wẹ̀ ara rẹ̀ mi ara rẹ̀ alam ọjọ́ lẹ́tẹ́ lẹ́gì bẹ̀ máa lọ máa gbídì gbídì gbídì nìṣe tó mẹ́rin iná alòwò yóò amẹ́rin ti dún jà alókèjì sóra. oúnjẹ àhàkùwọ́ máa yára bí